ìgbéyàwó ó gba gudugudu méje tẹ́rí bá fọkàn má ṣe gbéraga ìyàwó ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ìyá ọkọ ìyá ẹ̀ ní ṣe ọkọ ìyàwó ṣe jẹ́jẹ́ dákun ṣe jẹ́jẹ́ <laughs> ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ́ ìyẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi ṣé wọ́n rí lórí ètò bàbá ètò lẹ́ni adùn alárinrin á tún ní gbọ́ngbọ́n nínú ṣẹ́rẹ́ ọjọ́ táwọn ìdílé aláyọ̀mí gbé lẹ́ẹ̀kan yẹn àá á ti fi mọ bó ṣe máa lọ lórí ètò lẹ́ni ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹ kú ìjókòó ẹ ṣe ma. ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn tíà tíà <laughs> gbogbo ilé ń kọ́ adúpẹ́ mà olúwa ṣeun ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bọ́dà mi ẹ wọ́n bá mi dárúkọ ìdílé yín fáwọn aráalé. Ah, orúkọ tí wà ní ìdílé ọmọ tó hmm. Ezekiah emperor mo ń gba ìdílé ọmọtọ́ṣọ́ lálejò ìdílé aláyọ̀ tèmi ẹ̀rí bójú wọn ṣe gún régé tó ń sọ̀rọ̀ ẹ kú iṣẹ́ takuntakun jàre sísítà mi ẹ̀yin bẹ́ẹ̀ bá mi sọ kankan fún àwọn aráalé irúṣẹ́ wo lẹ ń ṣe. hair stylist ni mo ń ṣe. àwọn tó máa ń ṣe irun lọ́ṣọ̀ọ́ ẹ torí pé torí ẹ̀ náà lójú tó ń pàápàá ṣe gún régé brọ́dà mi jàre ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ṣe ìgbéyàwó. ó ti lọ bí ọdún márùn-ún àti díẹ̀ ṣá. Hmm, ó ń lọ sí káṣàwulẹ̀ ká sọmaráìsì ẹ̀ sí bíá bí ọdún mẹ́fà torí tí bá máa béèrè ọ̀rọ̀ lọ màá sọ pé láti bí ọdún mẹ́fà sẹ́yìn tí ẹ ti jọ ń yí bọ̀ ẹ ibo gan lẹ ti pàdé àwọn sísá mi. èrè ah, àjò tó jìnnà díẹ̀ lẹ́bẹ̀rẹ̀ yẹn o. ẹ jẹ́ àgbọ̀. ṣùgbọ́n wẹ́ pẹ̀lú rẹ̀ òfin ọlọ́run. àwọn hmm. gẹ́gẹ́ bí àwa tilẹ̀ jẹ́ olùṣọ́ àgùntàn. Hmm. but lẹ́gbẹ́ kan náà a sì jẹ́ ẹnjìníà. Hmm, ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìrìn àjò yìí ó jẹ́ ìrìn àjò ìgbàgbọ́. nítorí wípé nígbà tí bó tilẹ̀ ṣetán láti márì tí àwọn èèyàn ti ń pariwo ah, ìyàwó yín kọ́ hmm. ìyàwó yín kọ́ ah, wọ́n á lérò pé wẹ́ mi ò tí ì lálàá mi ò tí ì lálàá mi ò tí ì rína ìyàwó mi tó fa kànga. bó ah, tilẹ̀ jẹ́ pé àwọn àdánwò a máa wà pẹ́pẹ́pẹ́ eh. níbi tí mò ń gbé ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń sọ pé ah pásítọ̀ igan àkókò mọ̀ bóyá ó kóbó ni àkínróbìnrin eh, kó wá wá àkínrẹ́nìyàn àkínrígbá ṣùgbọ́n ohun tí mo kàn sọ fún ọlọ́run ni pé ìwọ ọlọ́run ìyàwó tí bá máa fẹ́ nínú ọ̀sẹ̀ tí mo wà yìí kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ jẹ́ kó jẹ́ ká pàdé ara wa. Hmm, ó dẹ̀ wá rí bẹ́ẹ̀. in fact mo tún fi déètì sí pé Friday tó ń bọ̀ yìí pé èmi àti ìyàwó tí bá máa fẹ́ àgbọ́dọ̀ fojú kanra wa mo ní tí ò bá ti wá mo lọ gbàdúrà lé lórí hmm. mo ní tí ò bá ti wá màá máa jayé mi lọ. a jẹ́ pé ẹ máa ṣe fada. a jẹ́ pé màá kúkú ìsáyédà kí n ṣe fada tàbí kí n kúkú máa rọra jayé mi lọ jẹ́jẹ́ kí n fi tóbi ra fi tiwọn lẹ̀ sí ẹgbẹ́ kan. ṣùgbọ́n nígbà tí mo lọ gbàdúrà. Hmm mo dẹ̀ ti sọ fọlọ́run tó bá ti kọjá Friday tèmi àti ìyàwó ti máa fẹ́ tí ò bá ti surface hmm. ó tán nìyẹn o for now for like ten years mi ò tiẹ̀ ní rí tobìnrin kankan rò hmm. ṣùgbọ́n nígbà tó máa di ọjọ́ Friday ó ní orí òkè ibi tí mo ti máa ń gba àdúrà hmm. Ọlọ́run ṣì ń gba àdúrà mà. bẹ́ẹ̀ ni o. Ah. nígbà tí mo lọ gba àdúrà yẹn mo ń retí pé wẹ́ Friday fẹ́ dé ṣùgbọ́n lọ́jọ́ Friday Thursday ó ní àbúrò mi tó ń ṣiṣẹ́ ní àjápè mi ó ní àbùrọ̀dá ah, mi èmi àti arábìnrin kan ń ṣiṣẹ́ àjọ ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan náà ni o hmm. ó ní ìwà ẹ̀ wù mí gan-an hmm. ó dẹ̀ wù mí kẹ́ fi ṣe aya hmm. ah, pé tẹ́ bá lè fẹ́ inú mi á dùn gan ìwà ẹ̀ dáa àjọ àti di tọmọ tìyá níbi iṣẹ́ ah, ok èmi náà dẹ̀ rò pé wẹ́ẹ́ Hmm. kò sí problem ìfẹ́ ọlọ́run ni kò ṣe <laughs> ṣùgbọ́n <laughs> mo ní mo ti sọ fọ́lọ́run ìyàwó tí mo fẹ́ fẹ́ kò gbọ́dọ̀ sanra. Hmm. kò gbọ́dọ̀ sanra bí atọ́kùn ètò ògo. ẹ̀wẹ̀ eh, atọ́kùn sanra díẹ̀ láì gbọ́dọ̀ parọ́ atọ́kùn ètò bàbá ètò. ẹ ṣe gan olóòtú so nípa orí ọ̀fẹ́ ọlọ́run ló mo níwẹ̀ẹ́ gbàtẹ́ bá dé àmọ́ bóyá description tí mo fọ́ lọ́run náà ni. náà ni tó wáyé pé description tí mo fọ́ ọlọ́run ni tí bá ti rí màá mọ̀ pé ọwọ́ ọlọ́run lélẹ́yìí. Hmm. ṣùgbọ́n tí o bá ti rí ìyàwó yẹn tí o bá ti ń ṣe description tí mo fọ́lọ̀ màá mọ̀ pé eléyìí kì í ṣe ọwọ́ ọlọ́run. ọwọ́ èèyàn ni. àlùbọ̀ ah, olóòtú ìgbà tó dọjọ́ Friday hmm. lóòótọ́ hmm. mo lọ bí iṣẹ́ mo padà dé ìgbà tí máa wọlé ah, mo bá èèyàn lórí bẹ́ẹ̀dì tó jókòó mo bá àbúrò mi náà tó àbúrò mi náà jókòó bí mo ṣe kọ́kọ́ rí mo ní ah exactly hmm, mo ṣe fẹ́ kó pupa mo sọ fọlọ́run kó dẹ̀ jẹ́ lẹ́pa tí kò sanra kó dẹ̀ pupa fẹ́rẹ́fẹ́. tó dẹ̀ ra ṣe bíi rùmùrùmù díẹ̀ tèmi náà báyìí. <laughs> ọdún tẹ̀sán ètò wa tó bí ọdún mélòó sẹ́yìn. a ti máa lọ bíi five years plus. thirteen sọ́nà thirteen. I think two thousand bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ ṣe wá rí wọn báyìí kan wá wò pé hmm, èyí ni àyànfẹ́ ọkàn mi àbí ẹ̀ tẹ ẹ ní doubt pé ẹ jẹ́ kí n ṣe máa rò ó kò tilẹ̀ sí doubt ń bẹ̀ there is no doubt, doubt about it. ẹ ṣe ẹ ṣe bọ́dà mi sísá mi jàre àwọn bọ́dà mi wọ́n ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn ọkùnrin yín ṣé ìgbà tẹ́yìn náà ṣe gan ni wọ́n <laughs> ẹ̀ àbí ẹ ti jẹ́ bèrè báyìí ọ̀rẹ́ yín tó mú yín wá yẹn ṣé wọ́n ti sọ nǹkan tán mú yín bọ̀ wá ṣe. ẹ bẹ́ẹ̀ ni. wọ́n ti sọ fún yín náà pé ó yẹ jẹ́ gbọ́. a sì jọjọ sọ̀rọ̀ lórí fóònù so mo máa ṣe máa ń postpone pé màá wá màá wá kí màá wá mo fẹ́ para fẹ́ change the program ẹ̀ nígbà yẹn ni so mo ní màá wá màá wá kí ó ní àpẹ́ ẹ̀gbọ́n mo ṣáà ní mo máa wá mo ṣáà máa parọ́ mo máa wá mo máa wá but mo busy mo jẹ́ ẹni tó máa ń busy hmm. so ọjọ́ tí mo ṣáà ni mo fẹ́ lọ yẹn mo kàn decide pé let me just go so mo ṣe múra mo ṣe lọ nìyẹn so la fi wá pàdé mi ní akéǹtẹ̀ lọ́wọ́ ẹni tí wọ́n ń sọ bóyá ó máa bọ́ sí àbí kò ní so mo ṣe wá mo ṣe rí wọn àṣà sọ̀rọ̀. ẹ jẹ́ ń bèrè lè síbẹ̀ ṣe rí wọn yẹn ẹ̀yin náà dẹ̀ wò pé ah èyí ni àyànfẹ́ ọkàn mi. ẹ ọkàn tèmi ṣì ń mì mi ní parọ́ ọkàn mi ṣì ń mì because mi ò tí believe. Hmm. ẹ mọ̀ obìnrin kì í sọ pé bí a torí age làwọn fi mhm. wà ìgàtù so mhm. mi i was still mo ò ṣe gbogbo even má ṣe ìlú ọdún yìí mo ṣì ní ọyìn àsìkò so ni mo fi wò pé mi ì tí ì ṣú ọ pé ọkùnrin yìí tó bá jẹ́ pé lóòótọ́ ọwọ́ ẹ̀ ló wà. so nígbà tí gbogbo ẹ̀ wá bẹ̀rẹ̀ yẹn tí wọ́n bá yín sọ̀rọ̀ yẹn kí lẹ́yìn wá rí tẹ̀fi wá jẹ́ òun létà létà tẹ̀fi eh, wá bìlíì. nǹkan tó rí lè mú mi pé mo rí pé ẹni tó mọ Ọlọ́run Hmm. and àdúrà tí mo ti máa ń gbà nìyẹn pé tọ́lọ́ bá fẹ́ fún mi ní ọkọ adé orí kó jẹ́ ẹni tó mọ ọlọ́run jù mí lọ hmm. so mo kọ́ rí àpẹẹrẹ yẹn ìyẹn ló kọ́ mú mi ní interest more and more. ẹ ṣe wá wò pé àwọn ẹlòmíì wọn máa mọ ọlọ́run wọn á jẹ́ pásítọ̀ ṣùgbọ́n ojú wọn bó ṣe máa máa ràn rèé tó yẹ pé àpàṣẹ wà ní ààrẹ ìyẹn ń kọ́ ẹ rí yẹn ń bẹ̀. ẹ mo ẹ mo mo mo ń wọ̀ ṣe pé obìnrin a máa ń let me say i máa ń watch mm-hmm. tàbá ti rí yàn ọkọ máa read so mo ti máa ń read wọn tí máa ti wá kí wọn mm. church church mo rí pé ah, àwọn eléyìí ò ní ayé pé èèyàn jáde kò mm-hmm. ṣe tó mọ tí kò rí pẹ́ níta so ìyẹn ló kọ́ mú mi pé ah, ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ so gbogbo mínítì gbogbo tí máa wá tí máa wá spend pẹ̀lú wọn mo máa ń rí ẹ obìnrin. ẹ máa ń rí àpẹẹrẹ èèyàn tó dáa. bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ẹ̀yin aráalé ó dá mi lójú pé ẹ̀ ń tẹ̀lé wa à ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó àwọn ìdílé aláyọ̀ tèmi tí mo gbà lálejò lórí ètò léni brọ́dà mi ẹ kú ìjókòó. ẹ ṣe gan olóòtú. kí tiẹ̀ ni ìgbéyàwó kí ló túmọ̀ sí lọ́dọ̀ tìyín. ìgbéyàwó lọ́dọ̀ mi ó jẹ́ ohun tó lágbára púpọ̀. Hmm. ìgbéyàwó jẹ́ iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ ni kí n pè é. Hmm. ẹ ṣàwò díẹ̀díẹ̀ ní ṣókíṣókí. Eh, ohun tó wà ń bẹ̀ ni pé ìgbéyàwó jẹ́ kí n pè é ní gbígbé ìgbé ayé ọ̀tun hmm. o lèmi lè pè ní ìgbéyàwó torí kò sí bí o ṣe máa fẹ́ obìnrin tàbí máa ṣe ìgbéyàwó hmm. tí ìgbé ayé kò ní yí padà so tá a bá ń sọ nípa ìgbéyàwó à ń sọ nípa ìgbé ayé ọ̀tun. ìgbé ayé ọ̀tun ẹ ṣé bọ́dà mi ẹ̀yin ọ̀rọ̀ lẹ tún gbọ́ yẹn wọ́n ní ìgbéyàwó ó jẹ́ ìgbé ayé ọ̀tun nítorí kò sí béèyàn ṣe máa gbéyàwó sílé tí àwọn nǹkan kọ̀ọ̀kan méjì mẹ́ta ò ní yípadà nínú èèyàn sísá mi tó kúrò ní abala tá a kí tiẹ̀ ni ẹ̀yin rí sí kí ẹbí ọkọ mọ̀lẹ́bí ọkọ kan àbúrò ọkọ ni kán wá máa gbé pẹ̀lú alárédè tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó to me kò proper fún ọkọ àti ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí ẹbí ọkọ wọn máa gbé fún ìgbà bíi for let me say for the first first five years mm-hmm. kò yẹ kí àyè sì ṣí sílẹ̀ fún àwọn ẹbí ọkọ láti wá. ẹ kí ló dé tẹ fi sọ bẹ́ẹ̀ aṣá ti ní àwọn nǹkan kan tẹ ẹ rí tẹ fi sọ pé kò proper. ẹ ṣe nǹkan tí mo rí níbẹ̀ ni pé ṣé mọ̀ ìyàwó ń bọ̀ láti ẹbí mi hmm. ọkọ ń bọ̀ láti ẹbí mi hmm. ẹbí yẹn even if tam kan date fún five years wọn mm. ti hmm. really mọ deeply about their self then. so coming together yẹn it will really take like minimum of three five years kó tó mọ ìwà ara wọn so ẹ wá sọ fún mi tí èèyàn kan bá wá wo àárín wọn tán ti pé mẹ́ta àwọn ìṣòwò ni ẹlẹ́kẹ̀ta náà sọ máa gbé kò ní jẹ́ kẹ́ ẹ mọ ìwà tíyàwó mi lè wù ó lè ní àkọ́kọ́ yín ṣe báyìí ó lè ní ìyàwó ṣe báyìí so àwọn ìwà yẹn ẹ nílè mọ èwo kí èwo lọ́kọ mi tiẹ̀ ń wù hmm. èwo tiẹ̀ níyàwó mi ṣe ilé tí àárín wa èyí tó wà láàrin wọn ló máa sọ ọ̀rọ̀ so nǹkan tẹ́mi rí sí nìyẹn so èmi ò pé láftà tẹ pé wọ́n ti wá mọ̀ wàrà wọn dáadáa tí hmm. family yẹn ti solid then third party can come in. can come in ẹ ṣe wọ́n sọ wípé nǹkan tí ò tiẹ̀ kò really proper kí n lò bọ́n ṣe lò ó <laughs> kí n má sọ pé kò bójú mu kí a ti máa gba alàgàtà láàyè kó a máa gbé pẹ̀lú àwọn alárédè tuntun ẹ kú jókòó ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹ̀yin a ṣì wà lórí ètò ètò bàbá ètò ó sì ń tẹ̀síwájú náà ni ó dá mi lójú pé ẹ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ nítorí èmi pàápàá mò ń gbádùn wọn mò ń kó wọn jẹ rọ́ṣirọ́ṣi kí ló ń ṣẹlẹ̀ ẹ yẹ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé a máa bọ́ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mi tán ẹ kú kalẹ̀.